من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وبه نستعين ولا عدوان إلا على الظالمين كالمبتدعين والمشركين ثم نصلي ونسلم على أشرف الأنبياء إمام المتقين نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه والتابعين لهم بإحسان إلى يوم الدين أما بعد فالسلام عليكم ورحمة الله وبركاته أدوكم فún Ọlọ́run Ọba Ọlọ́run Ọba tí ó ṣe wá ní ahlu la ilaha illallah Ọlọ́run Ọba tó ṣe wá ní ìjọ la ilaha illallah òun náà ni Ọlọ́run Ọba tí a dúpẹ́ fún abẹ́lọ́wọ́n bá àwọn ọ̀rọ̀ tí yàn sọ àtàwọn sẹ́tí yóò ṣe tí ó bá la ilaha illallah yẹn jẹ́ abẹ́lọ́wọ́n bá kọ́ sọ wa kú mẹ́ abẹ́lọ́wọ́n bá kọ́nà mọ́jì kí a lè sọ àwọn ọ̀rọ̀ náà jáde lẹ́nu a sì kó wù ṣe láíláí atọ́ra lékèké ọlọ́wọ́n ba àti ra jẹ́jẹ́ tán ọlọ́wọ́n ba fún anábíwa muhammadi sallallahu alayhi wa sallam àti àwọn aráalé anábì àtàwọn sọ̀hábà anábì sallallahu alayhi wa sallam àti gbogbo olùrìnjú ọ̀nà anábì sallallahu alayhi wa sallam títí di ọjọ́ gbèrè alkiyama ìtẹ̀síwájú lórí usulu sunna àwọn ìpìlẹ̀ tí a gbọ́dọ̀ mọ islam wa lé lórí àwọn ìpìlẹ̀ ẹ̀sìn eléyìí tá a gbọ́dọ̀ mójútó kí a lè bá jẹ́ mùsùlùmí eléyìí tí ọlọ́run ọba àlíkẹ́lá yọ́nú sí ká lè bá jẹ́ mùsùlùmí eléyìí tí ọlọ́run ọba àlíkẹ́lá fẹ́ ká jẹ́ ìtẹ̀síwájú lórí àlàyé tírà náà là ń bá lọ àmọ́ lọ́sẹ̀ tó lọ a sọ̀rọ̀ nípa apari ọ̀rọ̀ nípa al'imanu bilmizan alka'ini yawm alqiyama ìnígbàgbọ́ sí òṣùwọ̀n tí ó ma bẹ lọ́jọ́ ìgbèdà alqiyama tọ́lọ̀ ọba ma fi wọn iṣẹ́ gbogbo àwọn ẹ̀dá lọ́jọ́ ìgbèdà alqiyama a wá bá ọ̀rọ̀ náà débi pé gbólóhùn la gbogbo ń tó bá wù kán lè gbé sí abala kejì nínú òṣùwọ̀n kò lè tẹ gbólóhùn yìí láíláí gbólóhùn yìí kò sí nǹkan kan tó lè tẹ níbi tí gbólóhùn yìí ó wúwo dé lórí òṣùwọ̀n àwọn bàbá wa lọ́sẹ̀ tó lọ wá ní pé la ilaha illallah yìí kí a sàlàyé ẹ̀ dáadáa nǹkan tó pè ní la ilaha àgbọ́yé la ilaha nínú sẹ̀mí ayé mùsùlùmí wọ́n ní kí á yànnà náà dáadáa torí pé nǹkan tá bùkátà ni eléba ẹ̀rọ lọ́fà ló fi jẹ́ sí pé pẹ̀lú gbọ́lọ́wọ́n ba lónìí àti títí di àsìkò tọ́lọ́wọ́n ba níkẹ́lá yọ̀ǹda wa kárí àlàyé náà ṣe parí pẹ̀lú gbọ́lọ́wọ́n ba ilaha illallah nítorí pé gbólóhùn yìí ẹnu bó ti rọ àmà yìí gbólóhùn kẹni tó ẹ́sí pé ó ní agbára gidi gan gbólóhùn yìí bó ti rọ àmà yìí òun lè yóò fi jẹ́ mùsùlùmí òun lè yóò fi wọnú Islam kò sí gbólóhùn náà tó lè mú yà wọnú Islam àyàfi gbólóhùn yìí gbólóhùn la ilaha illallah òun náà ni awwalu wajibin ala al-mukallaf àkọ́kọ́ tó jọ́rọ̀ èèyàn lórí èèyàn àkọ́kọ́ tó jọ́rọ̀ èèyàn lórí ẹ̀ntà aláìsẹ̀ bọ̀lọ́rùn àkọ́kọ́ tó yẹ ká mójútó àkọ́kọ́ tó yẹ ká gbọ́yé tó yẹ la ilaha ilallah. tó pàtàkì inú gbogbo nǹkan yòókù pátá ó tẹ̀lé gbólóhùn yìí agbọ́dọ̀ mọ túmọ̀ ẹ̀ agbọ́dọ̀ mọ kí ni àwọn nǹkan tí la ilaha illallah kí làwọn nǹkan tó ń pè wá sí a sì gbọ́dọ̀ mọ àwọn májẹ̀mú tí ń bẹ fún la ilaha illallah bẹ́ẹ̀ náà la sì gbọ́dọ̀ mọ nǹkan tó bà la ilaha illallah torí pé ẹgẹ́ bá ti sàlàyé pé nǹkan lákọ̀ọ́kọ́ tó sọ̀rọ̀ yẹn lórí yẹn tí yẹn gbọ́dọ̀ mójútó òun náà ni gbólóhùn la ilaha illallah náà nàbí pè ní kalimatul imar kalimatul imar gbólóhùn tí ó máa mú yẹn jẹ́ ẹrú tí ọlọ́run ọba gbólóhùn yìí ni ọmọ sọ ìjọmọlúwàbí yàn gbólóhùn yìí ibi tó lágbára dé gbogbo ẹnikẹ́ni tó bá ti fi gbólóhùn yìí rilẹ̀ ó ti dèwọ̀ lórí wa ká ta ẹ̀jẹ̀ rẹ̀ sílẹ̀ ó ti dèwọ̀ lórí wa ká dúkìá rẹ̀ ó ti dèwọ̀ lórí wa ká débi ìjọmọlúwàbí rẹ̀ ká bà ìjọmọlúwàbí ẹ̀ ní gbólóhùn yìí nítorí ẹ̀ ló jẹ́ sí pé Ànábì sallallahu alaihi sọ pé bóníyà islam ala khams gbogbo tó ń pè lódìdí ẹ̀sìn islam tẹ́mi ànábì sallallahu alaihi wasallam tí mo mú wá fún yín orí nǹkan márùn-ún náà ni wọ́n mọ́lé nǹkan márùn-ún péré òun náà ń pè ní islam márùn-ún yìí tó bá ti lè dúó lára yẹn déédéé tí márùn-ún yìí bá fi lè fẹsẹ̀ múlẹ̀ nínú ìgbésí ayé àkọ́kọ́ òpó àkọ́kọ́ nǹkan tí ó pàtàkì jù tí wọ́n mọ islam lé lórí òun náà ni gbólóhùn kéèyàn jẹ́rìí pé la ilaha illallah wa anna muhammadan rasulullah so látara báyìí eléba ẹlọ́pàá ló fi jẹ́ sí pé a ń sàlàyé gbólóhùn yìí dáadáa gẹ́gẹ́ bí wọ́n ṣe ní ká sàlàyé ẹ̀ kí ni túmọ̀ la ilaha illallah bá mọ̀ túmọ̀ ẹ̀ tán kí làwọn samaratu la ilaha illallah kí ni àwọn èso tí a máa rí lára ẹni tí ó bá sọ la ilaha illallah kí ni àwọn nǹkan tá máa rí lára ẹni tó bá sọ la ilaha illallah bákan náà kí ni àwọn ṣùrùtù àwọn mọ́jẹ̀mú ọlọ́gbọ̀dọ̀ pé lára ẹni tí ó bá sọ la ilaha ilé báyìí làwọn nǹkan tá yẹnjú pẹ̀lú gbọ́lọ́wọ́ nítorí pé gbólóhùn kéèyàn sọ la ilaha illallah kò lè sìyàn láǹfààní àyàfi tó bá rinlẹ̀ nínú ọkàn yẹn ìtẹ̀yàn sọ lórí àwọn yẹn tó bá rinlẹ̀ nínú ọkàn yẹn kò sí lè rinlẹ̀ nínú ọkàn yẹn àfi kéèyàn gbọ́tùmọ̀ ìtẹ̀yàn sọ yẹn àfi kéèyàn gbọ́tùmọ̀ yìí bákan ó tún dìgbà tá a bá tó ń ṣiṣẹ́ tán nǹkan tí gbólóhùn yẹn ń pè wá sí nǹkan tí gbólóhùn yẹn ń túmọ̀ nǹkan tí gbólóhùn yẹn ń dálé lórí ó dìgbà tá a bá tó ṣiṣẹ́ tọ̀ kó tó ṣe wá láǹfààní nítorí rẹ̀ fi jẹ́ pé inú àdánwò alákọ̀ọ́kọ́ ta ní láwùjọ wa ó ní pé gbólóhùn la ilaha illallah yìí orí àwọn nìkan làwọn mùsùlùmí ti ń wí lónìí kò rí lẹ́nu gbáyà wọn bẹ́ẹ̀ ni wọn àmá ṣiṣẹ́ tọ̀ nǹkan tí gbólóhùn náà dálé lórí ṣùgbọ́n ẹnikẹ́ni tí bá wí gbólóhùn yìí lórí àwọn lásán kò rí lẹ́ nínú irú ẹni bẹ́ẹ̀ la ilaha illallah ti ṣe kò ní ṣe láǹfààní lọ́dọ̀ ọlọ́run ọba kò lè ṣe láǹfààní kankan lọ́dọ̀ ọlọ́run ọba so látara báyìí olóbi jẹ́ sí pé gbólóhùn yìí làwọn afáàmọ́ ń pè ní kalimatu al-ikhlas kalimatu al-ikhlas gbólóhùn ìsàfọ̀mọ́ ìsàfọ̀mọ́ ara ẹni fọ́lọ́run ọba ìsàfọ̀mọ́ sẹ́ ẹni fọ́lọ́run gbólóhùn ìsàfọ̀mọ́ ọ̀rọ̀ ẹni fọ́lọ́wọ́n ọba gbólóhùn ìsàfọ̀mọ́ ọkẹ ẹni fọ́lọ́wọ́n ọba gbólóhùn tí ń túmọ̀ sí pé a gbọ́dọ̀ pa nǹkan kan ní ìpapọ̀ mọ́lọ́wọ́n ọba mọ́ níbi ọ̀rọ̀ wa sísọ a gbọ́dọ̀ pa nǹkan kan ní ìpapọ̀ mọ́lọ́wọ́n ọba níbi iṣẹ́ wa ṣíṣe a sì gbọ́dọ̀ pa nǹkan kan ní ìpapọ̀ mọ́lọ́wọ́n ọba nínú gbáyà wa òun náà ń pè ní kalimatul ikhlas bákan náà òun náà ń pè ní alqawlu thabit tàbí ká sọ pé kalimatu thabat gbólóhùn tó yẹ sí pé yóò mú yẹn dúó ṣinṣin lórí ẹ̀sìn ọlọ́run ọba tó yẹ pé gbogbo ẹnikẹ́ni tó bá ti wí tó sì rìn lẹ́nu gbáyà rẹ̀ tí sì ń ṣiṣẹ́ tọ́ irú ẹni bẹ́ẹ̀ ẹsẹ̀ rẹ̀ ti múlẹ̀ ó ti ní thabat lórí ẹ̀sìn ọlọ́run ọba nìyẹn wa fil akhirah ọlọ́run bá ní yuthabbitu Allahu alladhina amanu ọlọ́run bá lékẹ́ lọ́mọ fi àwọn tí wọ́n ní iman àwọn tán nígbàgbọ́ ọlọ́run bá lékẹ́ lọ́mọ fi ẹsẹ̀ wọn rinlẹ̀ ọlọ́run bá lékẹ́ lọ́mọ fi ọkàn wọn rinlẹ̀ ọlọ́run bá lékẹ́ ló sì máa fi ahọ́n wọn rinlẹ̀ bilqawli thabit pẹ̀lú gbólóhùn la ilaha illallah hayati dunya nílé ayé yìí wọ́n jẹ́ nítorí pé ọlọ́run bá lékẹ́ ló fi wọn rinlẹ̀ sísìn lórí ẹ̀sìn ọlọ́run ọba pẹ̀lú pé wọ́n dúró ti gbólóhùn la ilaha illallah náà fi máa ń pè ní kálímẹ́tù sabat kálímẹ̀ tí ó mú yẹn dúó déédéé tí ó mú yẹn dúó ṣeṣe lórí ẹ̀sìn ọlọ́run ọba yuthabbitu Allahu alladhina amanu bil qawli thabit fil hayati dunya wa fil akhirah tó bá tó di yóò bẹ̀rẹ̀ kìyàmà tó bẹ̀rẹ̀ gbogbo ẹnikẹ́ni tó bá ti kú Alkiyamati ti ẹ ti dìde nìyẹn alkiyama ti ẹ ti bẹ̀rẹ̀ nìyẹn gbogbo ẹnikẹ́ni tó bá ti kú nítorí ẹ̀lẹ́fi jẹ́ pé ó tako àdìsọ́kàn mùsùlùmí ká máa sọ wípé àkúdáyà ń bẹ pé ẹnìkan tó kú àtúwárí nídìí kan àtúwárí níbi báyìí kódà rí lẹ́kọ̀ọ́ kódà rí nígbẹ̀tì kódà rí nílẹ̀ haúsá lágbájá tó ti kú eléyìí báyìí ó tako àdìsọ́kàn mùsùlùmí èèyàn tó bá ti kú ẹ̀ẹ̀lérí láàyè kankan máa torí pé gbogbo nǹkan tí ń ṣe ilé ayé ti tán nìyẹn arábì ní idha mata ibnu adam inqata'a amaluhu illa min salat arábì ní tẹ́yìn bá ti lè kú gbogbo àjọṣepọ̀ rẹ̀ ilé ayé arábì ní ó ti parí nìyẹn àyàfi nǹkan mẹ́ta ni ó máa ṣẹ́kù fún ilé ayé arábì ní alákọ̀ọ́kọ́ ilmun pàápàá jùlọ tó bá jẹ́ ìmọ̀ ẹ̀sìn àbí màmí iná tó jẹ́ máa yé àmáwọn èèyàn ń sàǹfààní dáadáa àwọn èèyàn ń lò sẹ̀mí ìrọ̀rùn látara àmọ́ yẹn nǹkan yìí lára àwọn nǹkan rẹ̀ tó sẹ́kù ilé ayé tí ọ̀nà máa bá nínú sàárè lórí gbogbo táwọn yẹn bá ń sẹ́kù táwọn yẹn bá ń jàǹfààní ìmọ̀ yẹn yóò sì máa lọ bẹ́ẹ̀ yóò sì máa lọ bá nínú sàárè lára àwọn nǹkan rẹ̀ tó kù ilé ayé nìyẹn ẹlẹ́ẹ̀kejì àwòsọ́dà kọtùnjáríyà tàbí sàárà téèyàn ṣe tó wá jẹ́ járíyà sàárà tí ń lọ lẹ́yìn téèyàn kú tán tó yẹ sí pé lẹ́yìn téèyàn kú tán sàárà yẹn kété pé sàárà tá a ṣe lẹ́ẹ̀kan tó sì tán síbẹ̀ náà sàárà tó yẹ pé àwọn èèyàn ń jàǹfààní ẹ̀ lọ ni bí kódà kéèyàn gbingi kódà kó má jẹ gi eléso àmọ́ gi tó yẹ pé àwọn èèyàn lè gba bògi lábẹ́ rẹ̀ sọ́dà kọ́tù járíyà ni nítorí pé lẹ́yìn tó bá kú tán igi yóò sì máa bẹ́yìn ayé lónìí wọn gbà tí igi bá ń bẹ́yìn ayé táwọn yẹn sì ń sàǹfààní lábẹ́ igi yẹn tán gbatẹ́gùn bẹ́ẹ̀ ẹni bẹ́ẹ̀ yóò máa ní ládá ní ládá rẹ̀ lọ́mọ bá nọ sáré àbígi eléso ló gbìn táwọn èèyàn ń jẹ èso rẹ̀ tó ń ṣàǹfààní pẹ̀lú èso rẹ̀ sódà kọ́tùn járíà náà nìyẹn àbí kànga lọ́gbẹ́ àbí bọ́ọ̀hù lọ́gbẹ́ sádùgbò kan tán tí lónìí àbí mọ́sálásí ló bá kọ́ sádùgbò kan tán rí mọ́sálásí àbí sàárà kan náà tó bá ṣe tó ń sin lẹ́yìn tó kú tán sàárà níṣe ń lọ ládàá lọ́lọ́mọ nọ sáré ẹlẹ́ẹ̀kẹta awaladun salih yad'u lahu abọ́mọ rẹ tẹ́yàn bá fi ilẹ̀ sílé ayé tí ń ṣàdúrà fóbi rẹ̀ nígbà tó bí kú tán nǹkan mẹ́ta tó kú ilé ayé lélẹ̀ tó kú yẹn ayé kò sí tó ti kú alkiyama tiẹ̀ ti sí ọjọ́ gbẹ̀dẹ̀ alkiyama àìnígbàgbọ́ sí sàárè oníkéèyàn máa sọ ń bẹ́ẹ̀ ẹni tó bá nígbàgbọ́ sí sáré tó nígbàgbọ́ sọ́jọ́ gbéra kìyàmà yóò mọ̀ pé téèyàn bá ti kú gbogbo nǹkan rẹ̀ ti parí ilé ayé nìyẹn kò ní nǹkan kan ṣe papọ̀ pẹ̀lú àwọn àtàwà ilé ayé mọ́ kò ní nǹkan kan ṣe papọ̀ pẹ̀lú àwọn àtàwà ilé ayé àwọn àtàwà ilé ayé láláǹfààní ta lè ṣe fún pẹ̀lú pé ká máa lọ ṣàdúrà fún nínú níbi sáré rẹ̀ tàbí ká máa ṣàdúrà fún níbi tá a bá wà láyìíká yìí tá a bá wà ní àdúrà ní ọmọ bá àmọ́ pé wọ́n mọ̀ wá ṣàǹfààní fáwọn àtàwà ilé ayé kò láǹfààní tó lè ṣe fún wa mọ́ نعم يثبت الله الذين آمنوا بالقول الثابت في الحياة الدنيا وفي الآخرة أني الله بالك لو تو ما في سي àwọn mu'minin rele pẹ̀lú gbólóhùn la ilaha illa allah ní al akhirah tá ló bẹ̀rẹ̀ láti inú sare kíni tí mo gbọ́ lọ́wọ́ balẹ̀ kí lọ́mọ fi ẹsẹ̀ àwọn mu'minin rele pẹ̀lú gbólóhùn la ilaha illa allah nínú sare ó ní wípé nígbàtí àwọn malakan munkar àti nakir àwọn málàkù méjèèjì àwọn málàkù àwọn áńgẹ́lì méjèèjì tí máa ń bi àwọn òkú léèrè nínú sàárè nígbà tán bá wá tọ́yẹ́ sí pé yùfẹ̀ ìdánihì wọ́n gbé òkú jòkó nínú sàárè nígbà táwọn èèyàn rẹ̀ bá lọ tán wọ́n mọ̀ wá bí léèrè àwọn béèrè nípa ẹ̀sìn tọ́lọ́wọ́n bá àlékẹ́ ẹni kọ́ wá sí ilé ayé jẹ̀mọ́ àlọ́ fi jẹ́ sí pé ọlọ́wọ́n bá ní tọ́lọ́wọ́n bá àlékẹ́ ẹni ní ó bí wá gbogbo àwọn nǹkan yòókù tá ń lé yìí tí ò já rójú tí ò já ráyè mójú tẹ́sìn ọlọ́run báyìí àwọn nǹkan rẹ̀ gbè ní àwọn nǹkan tó yẹ sí pé wọn àti torí ẹ̀dá wa ni àwọn nǹkan tán níbi wá lè rìn nípa ẹ̀ ní ẹ̀dákun ṣé tí orí yẹn bá wá pé dáadáa ṣé nǹkan tó ẹ̀kọ́ ṣé òróǹro sọ ẹ̀kọ́ ba ara tọ́ba wá gbéyàn dìde nù sàárè tí wọ́n bẹ̀rẹ̀ sí máa bí léèrè ọlọ́run bá lé wàfíl àkhírà ọlọ́run bá lé kẹlẹ́ ó fi ẹsẹ̀ àwọn mòmìnir rinlẹ̀ nígbà táwọn màláíkà bá ń béèrè béèrè lọ́wọ́ rẹ̀ nù sàárè pẹ̀lú gbólóhùn la ilaha illallah tó wà lórí ẹ̀lẹ́ ayé tí ó sì ṣe nǹkan tó ba la ilaha illallah yẹ jẹ́ sí tó fi kú ọlọ́run ọlọ́run ọba àlefẹ yóò tó fi ẹsẹ̀ yóò tó fi àwọn mòmìnì rinlẹ̀ pẹ̀lú gbólóhùn la ilaha illallah wọn ní wọná pẹ̀lú gbólóhùn yìí wọn sì ní dààmú lọ́jọ́ gbéra kìyàmà pẹ̀lú gbólóhùn yìí tá a bá sì rí èèyàn tó wọná nù wọn ọlọ́run ọba àlefẹ yóò tó sàbàtà ẹ̀ pẹ̀lú pé gbólóhùn yìí náà lọ́run ọba àlefẹ lọ́ padà fi yọ́kù náà tí ó fi fi sílọ̀ jẹ́ náà torí pé èèyàn lè máa ṣe la ilaha tó bá jẹ́ sí pé ó bá ní tafsir ó bá ní àwọn àṣètò níbi àwọn hukuku la ilaha illallah wa muqtadayatihi àti àwọn iṣẹ́ la ilaha illallah tó yẹ bá ní àṣètò ń bẹ̀ tí ò ṣe bó ṣe yẹ kó ṣe èyẹ́ lè wọ́ná èyẹ́ lè máa bá wí la lára àwọn hukuku àtàwọn mọ̀tàgọ́yà àti ẹ̀rí pé àgbọ̀rọ̀ bá ń bi sílẹ̀ síse lára àwọn hukuku àti mọ̀tàgọ́yà àti la ilaha illallah ni pé àgbọ̀rọ̀ béèyàn àgbọ̀rọ̀ bá níbi jíjẹ́ mutí lára àwọn ìtumọ̀ la ilaha illallah tó bá rìn lẹ́nu gbèsè ayé yẹn ó ní pé àgbọ̀rọ̀

ìgbà yẹn ní ọkàn ó tó ní ó tó máa wú ọkàn láti ẹ̀ tẹ́ bá fẹ́ kí àwọn èèyàn rírì nǹkan ẹ kọ́ sọ àǹfààní tó wà fún bá ma àǹfààní tí wọ́n rí ń bẹ̀ nígbà tẹ́ wá bẹ̀rẹ̀ sí máa ṣàlàyé ẹ̀ fún wọn wọ́n gbọ́ngbà yẹn àmọ́ wọn àti ma àǹfààní tó wà ń bi nǹkan ẹ wá bẹ̀rẹ̀ sí máa ṣàlàyé nǹkan yẹn fún wọn ẹ bẹ̀rẹ̀ sí máa sọ̀túnmọ̀ nǹkan yẹn fún wọn ẹ ma àǹfààní tí ó ṣe wọn àwọn èèyàn ní fẹ́ tẹ́tí gbọ́ kò ní wu àwọn èèyàn láti gbọ́ na la ilaha illallah yìí òun ni gbọ́dọ̀ tó yẹ sí pé òun ni gbọ́dọ̀ tó yẹ sí pé gbogbo ẹ̀ṣẹ̀ pátápátá òun ni gbọ́dọ̀ yìí lè parẹ́ kò sí ẹ̀ṣẹ̀ kẹ́ báyìí tí èyí bá ti ṣe ẹbọ tí èyí ti ṣe kúfúrú kò sí ẹ̀ṣẹ̀ náà bó ṣe wulẹ̀ kógbó pọn tó tí la ilaha illallahu lè parẹ́ la ilaha illallahu tá ń sọ yìí gbogbo ẹ̀ṣẹ̀ pátápátá ló lè parẹ́ òun sì ní gbọ́nà tó rẹ́ sí pé kò sí ẹ̀ṣẹ̀ kan tó lè parẹ́ kò sí ẹ̀ṣẹ̀ kan téèyàn lè ṣẹ̀ tó lè ba la ilaha illallahu jẹ́ àmọ́ la ilaha illallahu lè ba gbogbo ẹ̀ṣẹ̀ jẹ́ pátápátá ẹ̀ṣẹ̀ wo la gbà lérò jàmáà ẹ̀ṣẹ̀ tó yàtọ̀ fún ẹbọ ẹ̀ṣẹ̀ tó yàtọ̀ fún ìṣe kèfèrí sọ́lọ́run ọba tí yẹn bá fi lè wá orogún pẹ̀lú ọlọ́run ọba tí yẹn bá fi lè gbé ẹ̀tọ́ ọlọ́run ọba fún ẹ̀dá ó ti ba la ilaha illallah rẹ̀ jẹ́ nìyẹn torí pé la ilaha illallah ó ní nǹkan tó ń dálé lórí ó sì ní ó sì lé ìwọ ẹ̀tẹ́ gbọ́dọ̀ ṣe tó yẹ pé tẹ́ bá ti ṣe ìwọ rẹ̀ báyìí la ilaha ti já gẹ́gẹ́ bí irun ṣe ní ti ń bàjẹ́ tí àlùwàlá ní nǹkan ti ń bàjẹ́ tí àwẹ̀ ní nǹkan ti ń bàjẹ́ tí zaka ní nǹkan ti ń bàjẹ́ tí hajj ní nǹkan ti ń bàjẹ́ bẹ́ẹ̀ náà ni orígun alákọ̀ọ́kọ́ la ó o ọ̀pọ̀lọpọ̀ nǹkan ti ń bàjẹ́ yìí ọwọ́ kún ọwọ́ àwọn mùsùlùmí láwùjọ wa lónìí lọ́pọ̀lọpọ̀ nǹkan tó lè ba la ilaha àwùjẹ́ lára gbogbo ẹnikẹ́ni tí la ilaha illallah rẹ̀ bá sì ti bàjẹ́ irú ẹni bẹ́ẹ̀ kò jẹ́ mùsùlùmí má lọ́dọ̀ Ọlọ́run ọba nìyẹn so asàlàyé fún wa pé òun náà ń pè ní alqawlu thabit òun náà ń pè ní alqawlu tayyib alqawlu atayyibu ọ̀rọ̀ tó dáa jù gbólóhùn tó dáa jù tọ́lọ́wọ́ bá àdékẹ́lá yọ́nú sí jù òun náà ni gbólóhùn la ilaha

tí ò sí gbọ́dọ̀ míì míì ta wí nígbèsí ayé wa tó dáa tó mọ́ òun náà ni la ilaha illallah òun náà ni la ilaha illallah so lára àwọn ìròyìn la ilaha illallah lára àwọn oríkì la ilaha illallah ni pé òun náà ni alqawlu tayyibu gbọ́dọ̀ tí ó dáa jùlọ nítorí àlọ́ jẹ́ sí pé ọlọ́run bá ní ilayhi yas'adu alkalimu tayyibu wal amalu salihu ọlọ́ ní gbólóhùn la ilaha illallah tó dájú yìí ọ̀dọ̀ ọlọ́wọ̀n ọba ní máa ń lọ ọ̀dọ̀ ọlọ́wọ̀n ọba ní máa ń lọ tí yẹn bá ti wí báyìí tó sì rinlẹ̀ nínú gbáyà rẹ̀ tó sì ń ṣiṣẹ́ tọ́ kò sí nǹkan kan tó lè kọ ní gbólóhùn náà ń lọ sọ́dọ̀ ọlọ́wọ̀n ọba straight ni tí yóò lọ di iṣẹ́ eré fún yẹn lọ́dọ̀ ọlọ́wọ̀n ọba tí yóò dé bá lọ́jọ́ gbé dàkẹ́yàmọ̀ kódà tí yóò jèrè ẹ̀lí ayé yìí naam ah, gbólóhùn yìí òun náà ni gbólóhùn tí yóò fìyàn mọ̀nà lọ sí ojú ọ̀nà àlìjẹ́nà gbọ́dọ̀ tó ẹgbẹ́ tẹ́yìn bá ti wí èèyàn wà àlìjẹ́nà pẹ̀lú ẹ̀ nítorí hadith anabi sallallahu alayhi wa sallam anabi sallallahu alayhi wa sallam ní man qala la ilaha illallah khalisan min qalbihi dakhala aljanna anabi ní gbogbo ẹnikẹ́ni tó bá sọ gbọ́dọ̀ la ilaha illallah àmọ́ tí èsì sí sórí amẹ́ lásán tó yẹ sí pé ó rinlẹ̀ nínú gbáyà rẹ̀ bẹ́ẹ̀ anabi ní yóò wà àlìjẹ́nà ó túmọ̀ sí pé kéèyàn sọ gbólóhùn yìí lórí ahọ́n kó sì rinlẹ̀ lórí ọkàn yẹn nínú gbáyà yẹn kéèyàn sì máa ṣiṣẹ́ tọ́jẹ̀ máa yóò ṣe kí ni o yóò mú yàn wà aljanna so nítorí ẹ̀ jẹ́ sọ́kàn àfáà ni ni ojú ọ̀nà táàrin táàfi wà aljanna pẹ̀lú náà aw al-asababu al-mani'u lil-khuludi fi an-nar gbólóhùn tí yóò jẹ́ sábàbí tí ó kọ díyàn kéèyàn má ṣe gbére nu náà gbólóhùn yìí gbogbo ẹnikẹ́ni tó bá ti wí kódà tó bá ti ẹ̀síṣẹ́ tí ó gbé wọná tó sì wọná torí iṣẹ́ náà kò ní ṣe gbére nu náà ọlọ́run ọba ọlọ́run ọba àlékelọ́ padà yọkú onú náà pẹ̀lú gbólóhùn yìí ọlọ́run ọba àlékelọ́ yóò fi sínú àlùjánnà <coughs> nítorí hadith anabi sallallahu alayhi wa sallam tánàbí sallallahu alaihi wasallam sọ wípé ọlọ́ọ̀bà alẹ́kẹ́lá sọ pé akhriju minan nar alábìnrin ọlọ́ọ̀bà alẹ́kẹ́lá sọ pé akhriju minan nar man dhakarani aw khafani inda al-maqam anábìnrin ọlọ́wọ́ bọ́ sọ fáwọn màláíkà lọ́bájú min al-qiyamah pé akhriju akhriju minan nar ẹ̀yẹ màláíkà ẹ̀lọ yọ kú òun náà man dhakarani gbogbo ẹnikẹ́ni tó bá rántí èmi ọlọ́wọ́ bá aw tó sì páyè mi ọlọ́run ọba níjọ́ tí ó dúró sí iwájú ọlọ́run ọba rojọ́ gbogbo ẹnikẹ́ni tí bá nígbàgbọ́ sọ́jọ́ gbèrè kìyàmà tó sì páyè ọlọ́run ọba ẹ lọ yọ kúrò náà. bákan náà nínú hadith mi arábì sallallahu alaihi wasallam sọ pé ọlọ́run ọba àlekẹ́ sọ pé akhriju minan nar man qala la ilaha illallah wa kana fi qalbihi min al-iman nínú riwaya mi mithqalu dharratin min al-iman ọlọ́run ọba àlékẹ́ lọ́sàn ọjọ́ gbèrè àkìyàmà pé ẹ lọ mú jáde nù ná nínú àwọn ọmọ ná ẹ lọ mú jáde nù wọn gbogbo ẹni tó bá ṣe pé ńgbà tó wà nílé ayé ọsọ gbólóhùn la ilaha illallah tó sì rìnlẹ̀ nínú gbáyà rẹ̀ gbogbo ẹni tó bá jẹ́ sí pé iman iman ó wà nínú gbáyà rẹ̀ kódà kó kéré bí ọmọ náà gó báyìí tí iman rẹ̀ ọ̀bàjẹ́ tí la illallah rẹ̀ ọ̀bàjẹ́ ńgbà tó wà nílé ayé tó sì sẹ́kù lára ẹ lọ mú wọn jáde kóònù náà so ló fi jẹ́ sí pé àwọn àfáà ní gbólóhùn yìí huwa asababul mani'u lil khuludi fin nar òun náà yẹ́ jẹ́ sábàbí ní ó jẹ́ okùnfà tí ó kọjí fún yàn láti má ṣe gbére nínú ọlọ́run ba naam ilé báyìí lára ọlá lára ń bẹ fún ọlá tí ń kí wá ní túmọ̀ gbólóhùn yìí jama'a nǹkan tó fà á tí àwùjọ wa fi kún fẹ́ bọ torí pé wàláhì láàrin àwùjọ wa mùsùlùmí ó kún fún oríṣiríṣi ẹbọ àwa mùsùlùmí òde òní àlàkùnbí ma wá orogún pẹ̀lú ọlọ́run ọba àlàkùnbí ma pa nǹkan míì pẹ̀lú ọlọ́run ọba àlàkùnbí ma pa nǹkan míì papọ̀ pẹ̀lú ọlọ́run ọba níbi ọ̀rọ̀ wa sísọ. So

tọ́lọ́wọ́ bá alẹ́kẹ́ lágbà nẹ́bì dìde láàrin wọn wọ́n gbàgbọ́ yé ẹ̀sìn ànẹ́bì wàláhì làzim jọ pọ̀lọpọ̀ mọ́ mọ́sálásí lọ lónìí mú fọ́lọ́ bàbúra àwọn àbú làhábì tá a mọ́ ṣe pèlé ẹ̀ àwọn àbú jahal àwọn àbú tọ́lì gbogbo àwọn ọ̀tá ànẹ́bì pátápátá wàláhì làzim wọ́n gbàgbọ́ mọ́ ìmáàmù wàláì lọlé ni wọ́n mọ nǹkan wọ́n gbàgbọ́ yẹn tánàbí ń pè àwọn sí pé ṣé wọ́n gbàgbọ́ yẹn pé mẹ́sẹ̀jì ànẹ́bì rè ní tánàbí ń pè àwọn sí rè ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí lẹ́ni wọ́n gbàgbọ́ yẹn tánàbí pè wá sí gẹ́gẹ́ ọ̀tọ̀ ní nǹkan tánàbí pè pè sí ọ̀tọ̀ ní nǹkan táwọn ń ṣe lẹ́sìn tán pè ní Islam tó pé wọ́n gbàgbọ́ yẹn gbólóhùn la ilaha illallah kí ló túmọ̀ gbólóhùn náà àwọn èèyàn máa sọ wípé ìtumọ̀ gbólóhùn la ilaha illallah òun náà ni pé kò sí ọba kan àyàfọ́ Ọlọ́run ọba kò sí ọba kan àyàfọ́lọ́n téèyàn bá tún gbọ́dọ̀ la ilaha illallah báyìí ẹbọ ò ní kú ònú ìgbésí ayé rẹ̀ torí pé kò sọ́ba kan àfọ́lọ́n kí láǹfààní tí yóò ṣe wá jàmáà sọ ṣé ọba kan bẹ àfọ́lọ́n àbí ọba kan ò sí ọba lọ́rin èso ọba sọba lọ́rin èso ọba sẹ́ ńgbàtẹ́ ní ọ̀sọ́ba kan àfọ́lọ́n ọba kánú èso ọba ẹ́ ọba kọ̀ọ̀kan rin kódà ọba táwọn èèyàn ń jọ́sìn fún gan sàn pé irú ọba àlọ́rin sì sẹ́pá àwọn èèyàn máa jọ́sìn fún ọba àlọ́rin fàlẹ̀ ìyá bìbí láà ọlọ́mọjà rí ọba àlọ́rin yìí sóòsà àmọ́ yàtọ̀ fáwọn lọ́ba lọ́ba tó jẹ́ sí pé ọba ọba tayé olórí ìlú ni wọ́n àwọn ọba míì tó ń bẹ tó jẹ́ sí pé ọba táwọn èèyàn ń fún ni yàtọ̀ fọ́nà ọba wọ́n ń bẹ àbí wọ́n sí Ṣàngó ọba ni táwọn èèyàn ń Ogun ọba ni táwọn èèyàn ń bọ̀ oríṣiríṣi ọba kẹrin níbẹ̀ aliha ọ̀pọ̀lọpọ̀ àwọn ọba táwọn èèyàn ń bẹ lẹ́yìn ọlọ́run ọba wọn ń bẹ kí ẹ wá sọ pé la ilaha illallah kò sọ́ba káàfọ́ ọlọ́run ó ti bàtúmọ̀ gbọ́dọ̀ nìjẹ kí túmọ̀ ẹ̀ ìtumọ̀ la ilaha illallah ó ní pé kò sí ẹnìkankan tó tọ́ kò sí ẹnìkan tó tọ́ láti máa jọ́sìn fún àyàfọ́ ọlọ́run ọba nìkan ìtumọ̀ gbọ́dọ̀ yẹn nìyẹn jama'a ìtumọ̀ rẹ̀ yìí só ní mẹ́sẹ̀jì tó pàṣẹ fún wa bí ò ní mẹ́sẹ̀jì yàtọ̀ fún kálọ̀ pé kọ̀sọ́ba kan àfọlọ́hun kọ̀sọ́ba kan àfọlọ́hun kí ni mẹ́sẹ̀jì tó pàṣẹ fún wa kí ni mẹ́sẹ̀jì tá gbọ́yé mẹ́ pé kọ̀sọ́ba kan àfọlọ́hun àti gbọ́ ọ̀kọ́bárù lásán nìyẹn ọ̀kẹ́ fún wa nírò pé kọ̀sọ́ba kan àfọlọ́hun ọ̀dà ọ̀yá kọ̀sọ́ba kan àfọlọ́hun ọ̀yá kí lọ́kẹ́ yẹ jáde àmọ́ gbólóhùn wípé lá ilaha illallah kò tọ́ láti jọ́sìn fún ẹnì kẹ́kẹ́ àyàfi ọlọ́run ọba mẹ́sẹ̀jì sọ fún wa ni pé ẹni tó bá ti gbí la a gbọ́dọ̀ rí kó fún nǹkan kan lẹ́yìn ọlọ́run bá níjọsìn máa fọ́lọ́ nìkan kò gbọ́dọ̀ fún nǹkan kan kò gbọ́dọ̀ pa nǹkan kan pẹ̀lú ọlọ́run ọba kò gbọ́dọ̀ pẹ̀lú ọlọ́run ọba nínú àníyàn rẹ̀ kò gbọ́dọ̀ pa papọ̀ pẹ̀lú ọlọ́run ọba nínú rẹ̀ a ah, àwọn ayé àwọn ayé burúfá ẹnìkan bóyá níjẹta mo rántí dáadáa níjẹta náà ni mo wá wà àwọn kan wọ́n ń fúnra wọn nípa nírò nípa nǹkan tó ṣẹlẹ̀ ìṣẹ̀lẹ̀ kan tó ṣẹlẹ̀ pé ẹnìkan òun àti ìyàwó àtàwọn ọmọ ẹ̀wọ́n jóná mẹ́lé ìyàwó ti wá kú ọmọ ti kú àbọ́kọ́ wà lọ́sípítù ẹsẹ̀ káyé ẹsẹ̀ kọrùn nǹkan tó sì fa ni pé ọkọ ra petro wálé ṣẹ̀pásìkò táwa àsìkò tí pò wọ́n ni ọlọ́kadà lọ́kọ ó ra petro wálé sínú jerican ìgbà tí ìgbà tó di lálẹ́ epo wá tánu láńtà ọkọ̀ ti sùn epo tẹnu láńtà ìyàwó wa fẹ́ rọ epo míì sínú láńtà kò pé petrol ni òun gbé jẹrìkan petrol tán ti gbé pamọ́ sílé ló gbé ọ̀rọ̀ petrol sínú láńtà báyìí iná gbà ni òun àtọmọ jóná ọkọ̀ náà jóná wàláhì làǹfìm para tẹ́nì kọ́dà pé ah àwọn ayé le àwọn ayé sì gbọ́ wọ́n sì gba owó obìnrin ìlò wàláhì làǹfìm mú fọ́nà wà búra gbogbo tó bá ti ṣẹlẹ̀ báyìí àwọn èèyàn wọ́n gbé lọ fún ayé ló ṣe wàláì orí sì ń fọ́ mi bí tí mo wà pé ayé bò kò ṣe sí làákàyè mú ìfẹ́ ẹ̀yìn ẹ̀ṣẹ́ mọ̀ kíkọ́kà yẹn kọ́kọ́ lọ sọ́dọ̀ Ọlọ́run bá wàláì ọkàn wọn kọ́kọ́ lọ sọ́dọ̀ Ọlọ́run yẹn tó kọ́kọ́ lọ rí pé áá ah, ah, ayé mọ̀ níka o ẹwọ báyìí ti ṣe wọ́n ah, ayé ò ní ṣe yín bóyá ṣe mí o ẹlòmíì ní oníbàárà tí máa ń tọrọ bára wàláì ọba nítò ayé ò ní fọ́ yín lójú orí rẹ̀ dàrú ayé bò sáyé lọ́pọ̀ wọn lójú pé ayé ò ní ṣe yín bóyá ṣe mí o àwọn òfin bìlà ọ̀rọ̀ ẹbọ wàláì níbi ọ̀rọ̀ níbi ọ̀rọ̀ báyìí èyàn lè wàláhì èyàn lè di kèfèrí ọlọ́wọ́ bá ní yahlifuna billahi ma qalu ọlọ́láwà almunafiqun tẹ́ bá bí wọ́n lè pé irú ọ̀rọ̀ kèfèrí tẹ́ sọ yẹn ṣe sọ ó máa dúra pẹ̀lú ọlọ́wọ́ bá pé à àwọn ògbà lérò bẹ́ẹ̀ àwọn kan sọ̀rọ̀ yẹn ni yahlifuna billahi ma qalu àwọn òwí bẹ́ẹ̀ walaqad qalu kalimatal kufri ọlọ́ni wọ́n ti sọ ọ̀rọ̀ kúfùrù jáde lẹ́nu fakafaru báyàdà islamihim ọlọ́run nítorí ọ̀rọ̀ kèfèrí tẹ́sọ lẹ́nu jáde wọ́n ìsì di kèfèrí bẹ́ẹ̀ èyàn mẹ́ ń di kèfèrí nítorí ọ̀rọ̀ o <coughs> ṣe báyìí nìsìn náà wọ́n lókùn ṣẹ́jú mẹ́ta láàrin ṣẹ́jú mẹ́ta tó kù òun náà ni pé ìtumọ̀ gbọ́dọ̀ la ilaha illallah tá a gbọ́dọ̀ gbọ́yé nítorí pé ṣùrùtù la ilaha illallah

abdulkadir aljelani agithni ìrẹ́ sheik abdulkadir aljelani gbàmí yọmí kú òun òfin wallahi lazim ẹbọ nìyẹn kí ẹ máa pòkú ya sheik ahmed tijani majid ìrẹ́ sheik ahmed tijani yọmí gbàmí gbàmí gbàmí a'udhu billahi kí ẹ máa kí gbàmí gbàmí sẹ́lómí yàtọ̀ fọ́lọ́wọ́ ba ìsìn sọ la ilaha ìtumọ̀ la ilaha illallah sí ni pé kò sí ẹlòmíì tá a gbọ́dọ̀ fún ní ìjọsìn mọ́ kò sẹ́lòmíì tó tọ́ láti máa jọ́sìn fáyà fọ́lọ́wọ̀n bá jẹ máa ńlá fi bùkátà kí làwọn tán pè níjọsìn gan látà bá gbàgbọ́ yé ìjọsìn èyàn lè máa fún nǹkan níjọsìn tí ó nímọ̀ pọ́n kí ń ṣẹbọ because èyàn tí ó gbàgbọ́ yé kí náà pè ní ìbádà tí ó máa tán pè ní ìjọsìn ẹ̀dàkùn tí ó fi máa jọ́sìn fẹ́ lómi àtọ̀fọ́lọ́wọ̀n bá sí yọ́mà ló fi jẹ́ pé àwọn ìmọ̀ kan bẹ

ẹni tó bá fẹ́ kírun sọ bùkátà sọ yẹ kọ́mọ tó bá àwọn jẹ́ àbẹ́yẹ kọ́mọ tó bá jẹ́ tó bá fẹ́ kírun lálàáfíà bẹ́ẹ̀ náà ni orígun alákọ̀ọ́kọ́ agbọ̀rọ̀ mọ́ tó bàjẹ́ agbọ̀rọ̀ gbàgbọ́ yẹ kí ni túmọ̀ rẹ̀ kí làwọn nǹkan tó wà lè bàjẹ́ kí làwọn èèwọ̀ ẹ̀ gbólóńlá ilaha illallahu ni ẹ̀ ká jẹ́rìí pé kò sí ẹni kankan tó tọ́ láti máa jọ́sìn fún kì bá ṣe wòlíì kì bá ṣe ànábì ọlọ́run ọba kì bá ṣe àwọn màláìkà kì bá kì bá ṣe ṣéwù kì bá ṣe ẹ̀dá míì bíi tiwa náà kì bá ṣe àwọn bọ̀rọ̀ gidi nínú ẹ̀dá a gbọ́dọ̀ fún kankan ní ìkan nínú àwọn ìjọsìn tá à ń fọ́ Ọlọ́run Ọba lẹ́yìn Ọlọ́run Ọba gbogbo ẹnikẹ́ni tó bá fi lè jọ́sìn fún nǹkan mí ìyàtọ̀ fún Ọlọ́run Ọba ìtàn pèlẹ́ ó ti ṣẹbọ nìyẹn ó ti pa nǹkan mí papọ̀ mọ́ Ọlọ́run Ọba nínú ìjọsìn nítorí pé fọ́lọ́run Ọba nìkan tó ẹ̀kọ́ lọ́wọ́ bá nìkan lágbọ́dọ̀ fún ó ti ń fún ẹ̀dá mí ìyàtọ̀ fọ́lọ́run Ọba àwọn èèyàn lónìí eléyìí tó wá gajù nínú ìbádà alákọ̀ọ́kọ́ tó gajù nínú ìbádà làdúà níbi àdúà làwọn níbi àdúà lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí ṣẹbọ wàláhì làdí mọ́ ń gbọ́ rédíò ní bóyá níjẹrin ẹni wọ́n sọ pé wọ́n ń sọ̀rọ̀ lórí àwọn tó jẹ́ kẹ́kọ́ wọn ó ní ọlọ́run ní fún yín ṣe àwọn alálẹ̀ ilẹ̀ yóò ní fún yín ṣe wàláhì bó ṣe wí nìyẹn alálẹ̀ ilẹ̀ yìí lẹ́yìn ọlọ́run ó pa alálẹ̀ ilẹ̀ yìí papọ̀ mọ́ lọ́ọ̀bá àwọn owó alálẹ̀ ilẹ̀ yìí tó tọ́lọ̀ ó lọ́lọ́run ní fún yín ṣe tẹ́yìn tẹ́ǹtà bá gbárọ̀ yìí àtàwọn àwọn yìí náà sì ní fún yín àwọn èèyàn máa ń wí àbí wọ́n wí báwọn èèyàn bá dí wàhálà bá báwọn èèyàn lónìí onítọ̀ ìyá mi mọ̀ sùn lọ́rùn okú bàbá mi à ẹ̀wò mi bàbá mi mọ̀ sùn ẹ̀rọ ọ bá bọ́kù ti kú báyìí fún báyìí ó ti lọ́lọ́run kejì lọ sí tẹ́ bí nǹkan bá dàrú fún mi ń bo ní màá lọ wàláì ẹ̀yin náà ṣe hà pé bí nǹkan bá <laughs> bí nǹkan bá lójútù fún mi ibo ní màá lọ ẹ̀ẹ́ à ń pẹ́ dínú tẹ́ẹ̀fí ń ṣèkú sílé èyí èyí èyí ò wá dáa kìí sọmọ kìí sọmọ dálẹ̀ ò nínú ìwọ̀n ọmọ lọ́rin ní o ọmọ káńkátù ní o kìí sọmọ dálẹ̀ o tá pé nítorí pọ́jọ́ ọmọ dálẹ̀ ní òjé kẹ́sì yé o so yé báyìí nísìnyí

àwọn samaratu la ilaha illallah ẹni tó bá wí la ilaha illallah kí làwọn nǹkan tá a gbọ́dọ̀ rí lára ẹ̀ kí làwọn nǹkan tá a gbọ́dọ̀ rí lára ẹ̀ a gbọ́dọ̀ mọ̀ láti mọ̀ pé ìwọ yìí lóòótọ́ la ilaha illallah tó wí lórí àwọn yìí ó rin ilẹ̀ nínú gbáyà rẹ̀ ó sì rin ilẹ̀ nínú sẹ́ rẹ̀ nam interface àlàfààní lónìí ni pé ká mọ àwọn fàdọ́ ìlú la ilaha illallah àwọn láti ń bẹ fún la àìsíkà àwọn àhàdí ìfòfò ẹlẹ́ẹ̀kejì ká mọ̀ túnmọ̀ la ilaha illallah ká máa wí lórí àwọn ọ̀rọ̀ báyìí kó sì máa rin lẹ́nu gbà yà pé ìjọsìn tọ́ sí ẹni kẹ́kẹ́ àyàfọ́ náà ọba ìtumọ̀ láyé lẹ́yìn náà nìyàn ó wá gbọ́dọ̀ rin lẹ̀ lórí ọkàn wa bẹ́ẹ̀ pé kò tọ́ láti jọ́sìn fẹ́ lómi kò tọ́ láti fún ẹlòmíì lẹ́yìn ọlọ́run ọba níjọsìn àyàfọ́ ọlọ́run ọba nìkan ṣoṣo sọ abẹ́ lọ́run ọba ọba àlékiọlá kọ́lọ́run ọba kó sí wá nínú àwọn ashabu la ilaha illallah gbogbo ọ̀rọ̀ àti gbogbo iṣẹ́ téèyàn sọ àti téèyàn ó ṣe tí ọba la ilaha illallah òyìn jẹ́ kọ́lọ̀wọ̀n ọba àlékẹ́lá kọ́mẹ́jì ọ̀rọ̀ fún wa láti ṣe kọ́lọ̀wọ̀n bá já gbọ́yé kọ́lọ̀wọ̀n bá já lè jìnà sí gbogbo àwọn iṣẹ́ tó yàn máa ṣe tí láìláìlára yàn máa fi lékún tí ó sì máa fi rinlẹ̀ sí nínú gbáyà àyàn tí ó sì máa fi lóṣùwọ̀n lórí òṣùwọ̀n lọ́jọ́ gbéra kìyàmà kọ́lọ̀wọ̀n bá kọ́ máa fún wa sí ọ̀nà نعم وعليكم السلام naam ìbéèrè tó béèrè ìbéèrè tó dáa ni wọ́n ní kò lọ lórí nǹkan tá a sọ yìí kó jẹ̀jẹ́ sí pé orí ẹ̀gàn lọ dálé wọ́n ní shirk ashirku ẹbọ wọ́n ní kí ni ìdájọ́ ẹ̀ wọ́n ní ìdájọ́ táwọn afẹ́ béèrè òun náà labala wípé ẹbọ ńlá a ní ẹbọ ńlá tẹ́pẹ̀ ní ashirku akbar ẹbọ tó tóbi a sì ní ẹbọ kékeré tẹ́pẹ̀ ní ashirku asgore

wa yaghfiru ma duna dhalika liman yasha àmẹ́mí ọlọ́run ọba èmi a máa ń ṣàforíjìn fẹ́ni tó bá ṣe àwọn ẹ̀ṣẹ̀ míì tí ò tẹ́bọ fẹ́ni tó bá wù mí náà ni màá ṣàforíjìn fún náà wọ́n wá ní ṣé ẹbọ kékeré yìí àtẹ̀bọ ńláńlá yìí ṣé bákan náà ni wọ́n jẹ́ ni ṣé bákan náà ni dájọ́ wọn ni àbí wọ́n yàtọ̀tọ̀ náà ń pè ìdájọ́ yẹn sí méjì ń pè ìdáhùn yẹn sí méjì ní ṣókí. So ẹbọ kékeré àtẹbọ ńláńlá wọ́n yàtọ̀tọ̀ síra wọn lábala kan ẹbọ kékeré àtẹbọ ńláńlá wọ́n papọ̀ lábala kejì àbí ká sọ pé wọ́n ya àwọn àfáà yapa lórí ìdájọ́ abala kejì ìjẹ́ wọ́n papọ̀ àbí wọ́n yàtọ̀ síra wọn níbi tí ẹbọ ńláńlá àti ẹbọ kékeré ti yàtọ̀ òun ni pé ẹbọ ńláńlá ó sọ yẹn di kèfèrí ẹbọ kékeré ó sọ yẹn ẹbọ ńláńlá sẹ́ ó sọ yẹn Ọlọ́run tí yóò wọná téèyàn ò ní jáde mọ́ láíláí àmẹ́bọ kékeré kò sọ yẹn di ọ̀tá ọlọ́run téèyàn ò wọná téèyàn ò ní jáde mọ́ béèyàn bá tiẹ̀ wọná sí téèyàn bá wọná téèyàn bá jìyà náà ẹbọ ńláńlá òun tiẹ̀ ó gbé yẹn jáde kóró Islam ẹbọ kékeré ó gbé yẹn jáde kóró Islam ibi náà ti yàtọ̀ síra wọn nìyẹn ṣé báyìí nìyí nítorí ẹ̀lànàbí sallallahu alaihi wasallam fi ṣe yàtọ̀ láàrin méjèèjì pé ẹbọ kan bẹ tó tóbi ẹbọ kan bẹ tó ń kéré sí i tí ò tóbi tó so ìdájọ́ tó bá sì kéré ó yàtọ̀ fún tó bá tóbi àbí bẹ́ẹ̀ kọ́ ni tó bá ní nǹkan kéré àti nǹkan tóbi ẹ lè sọ pé méjèèjì bákan náà ni wọ́n ṣe rí kódà ní ní ní aburú tí ọmọ kó báyàn àti ní bọ́n ṣe rí gẹ́gẹ́ fúnra wọn dọ́gba ibo náà ti wá papọ̀ àyíbo ní àwọn àfáà ti yapa lórí wọn ṣe rí àwọn èyí kéèsì kìíní kan níbi tí àwọn àyà yẹn tó ń tọ́ka lé lórí o ní adamul hufron àyè náà má ṣàforíjì fẹ́ni tó bá ṣe bọ ìran gbogbo rẹ̀ bọ kìí ṣe wípé ǹjẹ́ ó gbé wọn jáde kó nu islam kan gbogbo ẹnikẹ́ni tó bá sọ fún yín pé ẹbọ kékeré àtẹbọ ńláńlá ìdájọ́ kan náà ni wọ́n mú níbi ìbá ni àwọn kọ̀wárìjì ni yẹn ẹgbẹ́ alákọ̀ọ́kọ́ ẹgbẹ́ tó burú jù ní islam aláwọ̀kọ́ tó kọ́ jáde lásìkò àwọn sọ̀hábà tí wọ́n ń pe àwọn sọ̀hábà ní kèfèrí irú àkídà wọn tí wọ́n ní lẹ́ni ẹ̀ ní alẹ́ni tó ní lọ́rin yìí o kódà onìkan ní pé ẹ̀ lálùsùn náà lọ́rin gbogbo ẹ̀ yókù wa bátá kèfèrí ní gbogbo àwọn yókù ẹni tá à ń wí yìí ó sọ pé àtẹ̀bọ ńláńlá jàbàtà kékeré àtẹ̀bọ́ ńláńlá méjèèjì gbé ìjáde kó ní islam ni wàláhì wàláhì làzim àwọn àfà àjókòó yọ pé gbogbo ẹnikẹ́ni tó bá sọ bẹ́ẹ̀ irú ẹni bẹ́ẹ̀ kìí sáàlù súnà khawarij ni sheikh fauzan wọ́n sàlàyé ẹ̀ nínú sharhu nawaqidil islam nígbà tí wọ́n sàlàyé nǹkan láàkọ́ tó ìyàtọ̀ mẹ́láàrin ọwọ́ akú níbi àìmọ́foríjì ibi tó ti wá sọ̀rọ̀ nìyẹn òun wá lọ mú ẹ̀rí àìmọ́foríjì èèyàn táwọn àfáà lò ó wá lọ ń gbọ́yé síbi ìgbéyàjáde kó ní Islam ọlọ́ọ̀bá forí di ẹni wọn afọ àwọn àfáà yapa lórí àgbọ́ ya ẹ̀ sí méjì àwọn àfáà sọ pé àtẹbọ ńláńlá àtẹbọ kékeré ọlọ́run ní forí ẹ̀jìyàn ara àwọn ya kan ní wọ́n ní torí pé a ń yí ṣọ́rọ́kà bí ìlọ́lọ́wọ́ bá sọ ọlọ́lọ́wọ́ ní forí gbogbo ẹbọ téèyàn bá ṣe jìyàn ẹbọ náà kékeré náà sì ni ẹbọ náà ni wọ́n ní a ń bá lò yẹn ti túmọ̀ pé gbogbo ẹbọ lọ́lọ́wọ́ gbà lérò àti ńlá àti kékeré ọ̀pọ̀lọpọ̀ àwọn náà àwọn náà gbà àwọn tó wá gbà pé ẹbọ kékeré ọlọ́run ní forí ẹ̀jìyàn tí máa parí ẹ̀sìn náà ní inshallah àwọn tó gbà pé ẹbọ kékeré ọlọ́run ní forí ẹ̀jìyàn nǹkan tó fi yàtọ̀ sáwọn kọ̀wárí jì ní wọ́n gbà yí pé ẹni tó bá ṣe ẹbọ kékeré yóò wọ náà lọ́jọ́ gbé alkiyama lè zámá yóò wọ náà túláàsì bẹ̀ tí ó padà kú òun náà kò ní ṣe gbére nu náà ibi tó ṣe yàtọ̀ sáwọn kọ̀wárí jì ni ẹ wọ́n gbà pé tó ráwọn alùsùn náà wọ́n pín méjì lórí àwọn ẹ̀ṣẹ̀ kan àwọn alùsùn náà gbà pé àwọn ẹ̀ṣẹ̀ kan bẹ̀ tó ṣe pé ọlọ́run ní forí ẹ̀jìyàn yóò mú ìyẹ̀wọ̀ náà túláàsì àmúyàn padà jáde so inú ẹ̀ ni wọ́n fi àṣírìkù lásgàrù sí so bẹ̀tà àwọn kan sọ pé ẹbọ kékeré ò rí bẹ́ẹ̀ amélé yìí tọ́ lálàáfíà jù nínú gbogbo táwọn afárọ̀ jáhà jù ni pé ẹbọ kékeré tó tọ́ ọlọ́run ní forí ẹ̀jẹ̀ yẹn tí ó bá ní sí ní làwọn afá fara mẹ́jù tí ó bá ní sí torí ẹ̀mọ́mọ́ áyà torí áyà yẹn tàà sọ ẹ̀ ó kó gbogbo ẹbọ papọ̀ ni so wallahu a'lam so níbi ìdájọ́ fíforí jiyàn àtàìmọ́ forí jiyàn àtẹbọ kékeré àtẹbọ ńláńlá wọn papọ̀ níbi ìdájọ́ yẹn àmọ́ níbi ìdájọ́ ìsọ̀yọ̀dọ́mọ náà gbére ìdájọ́ yìí bà ìsìláàmù yẹn jẹ́ ìdájọ́ ìsọ̀rọ̀ ìdí kèfèrí àti mú yẹn sẹ́kù nínú islam wọ́n yà tọ̀tọ̀ síra wọn bẹ́ ẹbọ kékeré jù ẹbọ ńlá lọ ah, Allahu alam subhanaka alhamdik ashhadu an ilaha illa ant astaghfiruka wa atubu ilayk ẹbọ ńlá ó di ẹbọ kékeré lọ ókè mọ́ ẹbọ kékeré jù ńlá lọ tọ ẹbọ ńlá jù kékeré lọ kọ́lọ̀ ń kó sànúwà